mọ́lá ṣẹ́gun náà. ọ̀pọ̀ mo lè àmà lọ́la àdé nù mọ́lá ọ̀rẹ́ kìnìún náà. ọ̀pọ̀ mo lè àmà lọ́la àdé nù ìjà ànyìn rè mí kàtọ́ náà bá nìyẹn. Hmm. ti hadithi dọ̀yì ẹ̀ àkùndé rẹ̀ nù húrẹ́ mi tún ló ń tó mọ́rin náà wà lọ́rọ̀ èyí wà á tẹ̀ka bẹ́ẹ̀ ní ìtàn ọ̀nà àmọ́rẹ́ náà kà náà lóhùn àwọn máa ní kéyìn náà máa ń nà ọ́n tó rẹ̀ náà máa ní kéyìn wéèrè kéyìn yìí àánú tó mọ́rin náà máa wà lánàá. dọ́ọ̀ yìí nìkan wọ́dọ̀ fún náà rẹ̀. hata ìwé ní àkàtà ló pẹ́ bíríjì lọ́ọ́ lè ẹ̀sọ́ kọ̀ọ̀rọ̀ náà ọkùnrin wàlúmọ̀tìmọ̀dọ̀ àtòríkè

onye nchekwara kpara ụka akwụrụ aga akọ nke omori ikada aka tu na ya ndo ndị ole ya ame ọnọdụ na mekazi were ekwenye lọv ose ewu like nigeria bụ okwu awọchi lọv alụnaike wanye lọv anyị na ya n'ime inye ihu wee sewa ha ma ọkpọ ya ọkpọ ma dị go dị dị mmasị nwoke sị dị ebe ebe ahụ ihe ugboro

on tó múlẹ̀ náà on tó múlẹ̀ mínísítà náà aisha bọ́ọ̀ bá rúbọ̀ ọ̀hẹ́ ọ̀hún. ìyá ọ̀yà umu abdullahi lọ́sọ̀ aisha ọ̀rìn dàhọ̀ ya aish dáa bá rúbọ̀ ọ̀hẹ́ ọ̀ ìyẹn ní dàhọ̀ ya humeirọ̀ máa ń yẹ èwo oyin mandiki èwo oyin kénganan humeirọ̀ ahmar humeiri tafdil ahmar ya humeirọ̀. máa ní òyìn kenge dáàbà àti mà. ẹ̀sán mi ní súnmọ́ tó mórí àyà ń sọ́lọ́ lọ́wọ́ alẹ́ wa alẹ́ wa sálàm. hàtà sálẹ̀ ń tó mórí yà á kó. dáàyè gbẹ̀yìn ilé ìtura ń bá ọ̀ṣọ́ lọ́mọ ní ṣíṣú kọ́ ẹ̀ dáàyè ṣọ́dọ̀ àkúṣọ́lá. èyí náà lọ́rẹ́ ṣọ́ tutẹ́ ìjọ ọ̀rọ̀ àhẹ́rẹ́ rẹ̀ dòrí tèmà. lẹ́tì kó ń tó mórí rájí ní wúrẹ̀ rí ọ̀họ̀ yunani àìsàn lọ́kọ́ dáfà bí nìkan wọ́n erékùn ní sùjú ìdarí lọ́kà ẹ̀ ebi ẹni ní iye náà máa hẹ̀ mọ́nà sí bèkẹ́ tẹ́ dẹ́mìrẹ́ mi lọ́sọ́ lẹ́nu àwọn ewu máa hó rẹ̀ fún bẹ́ẹ̀ni ẹ̀hún asahabiye sẹ́mẹ̀kẹ̀ àwọ̀ ọ́nyú kéṣẹ́ àdín dá sahabi ni wọ́n ká anyọ́sọ̀n dá anyọ́sọ̀n dá àwọn anyọ́sọ̀n àgùkẹ́ rẹ̀ bá nyẹ́mú ṣòro inú sún ní tó mọ́rí sọ́lọ́lá ọ̀rẹ́ sọ́lọ́ àgùkọ̀ anyọ́nú mẹ́ ìntàrọ́tùn sọ́nmẹ́ta nàbí yẹkún tó tó mọ́rí ká làbàlàtùn gbòòwò ni dọ́là àlọ́sà sáré wàá nyí sún ní òzó tó mọ́rí ka àwọ̀ àgùkọ̀ ya sala amuri na kaka alkumu yini sabiqu ila maghfirati min rabbikum wasari'u ila maghfirati min rabbikum ila radaka wa bidhalika falyatanafasu almutanafisun okumuri na me na jije inre yo iroime ma iye la da ya yin da ko akare bi ahe osan ni sunna osan ni sunna yene afogwo woni ni ka bi epozeyi erudo epozeyi ọnụ enyi na na n'isi na ehiwe eme ọpụrụ ọrụ ọrụ ekuku na fila akụkụ sọrị atụfu na ọbịa onye ihe ọkụ kụwa ekwe enyo mịka dai kụwa akwụ mmanụ ọja ekene amịka ma saa ahụ ere ọrụ na-amara sọda sọla ọntụ na sọda sọla abinabina na-ekwu ọwa a ajọ

ọzọ nọ n'aka ahịman ọzọ na egbe nọ mee ịbedo ahụ ọmụ ndị mmiri ohi na-etu dọmụ ya n'ụkwụ ọtọ n'ụkwụ ka nka yi ẹyìn tẹsí wọn kì í ṣe ọnu aka ife àti ntúmùrí de yà nà sá àti ntúmùrí dá àti àti nà wọ sunna abẹ àwọ ọmọdéka ẹni sọtọ alẹ hàn ọkà kúl ẹnkùntùn tòṣìbónà lọ fàtàbí òhìn yìí dìbò kùmù lọ wọ́yẹ́ fúlẹ́kùn gùnmù bákùn umurka kawai wancan waje sallallahu alaihi wa sallam ka anarka we sire muri anar ko umurka mani e sire hinin fattabi'uni wancan umurka ya ka kai sa sawo yuzibukum Allah ko muri ya e sire ne oi da sawo ne hasa sawo an do muri sire ne oni agoban wa yakul lakum dhunuba do muri ajiyewa in bi ne me àbúkọ́ wa ní ìtìbá sunnati rasulillahi sallallahu alayhi wa sallam. àbá àbọ̀lẹ̀ ní islam ọ̀dọ́mọ akéde sọ́dún náà kọ́ ní ní adé ni. àìsàn ẹ̀kẹ́lẹ́ yẹn fún mi lọ́nà ẹ̀ẹ́rì ṣé ìjẹ́nẹ́ nàkẹ́ ni anákàáka asáyẹ̀ kúrò àfẹ́ntẹ́ wòlíì kòkòrò ànìkẹ́ náà kò káfíà sáà ni hàn ọwọ́ wẹ́nyẹ́ni abẹ́ni wẹ́rí risala hata samaru zani anasimi shahu risala ọni abu zaid alkairo wa nne introduction ni ọka láyé kumulu kọlu imani illa bil amal ọyí ka aka wa adọ wọ́n yẹ ego aka omukọrọ wọlá kọlun wọlá amalun illa bi niyya.

kaye wàá ti dọ́wọ́ bí wọ́n mú kọ́rọ̀ ìdọ̀lá ní dúnyí arògbó ọlọ́mọ àti mẹ́rin ọkà bẹ́sẹ̀ tó ní ìṣẹ́múlì àti mẹ́rin akọ òdìrí ń tún mẹ́rin mẹ́rin. alzazazi anami shiriniya sọ́sìmán lakọ́t fáza man káàna rọ̀súlù ìmáàmàhù ọlọ́rọ̀ àrẹ́gùn àbísí mi pàṣẹ ẹ̀ kí wọ́n ti dáàbò sí nàmá kanva. abu allaha da ya wuya nan ka enyi zuritin ta ta aqidatu lashariya enyi zuritin ta ta aqidatu sufiya abon na naka to ọkọ nọrọ àrẹ́bù ọ̀sọ̀kọ́ náà ìka iṣẹ́ náà sì jẹ́ ní èrè hàn náà ní wọ́n tó mú bí sọlọ́lá àríwá sẹ́lẹ̀ lọ́dọ̀ kọ̀nù ká á àákùn tó mú màá nìyí dé ìkànnì mẹ́ dọ́ọ̀mù ẹgbẹ́ yìí dọ́ọ̀mù ẹgbẹ́ yìí sí na ibà because one problem ní anyi náà ọdí yẹ ẹ yẹ anytime kuma tun mana refuse o yi tafi yi sunan musafa ai da kosa sunan shaitan o sun lele ran nai ne he gbogbo da yi da ojo hawin an yi ini sunan to murni ai da kawai replace dan a ala ko ta kana nan barawa ma ai gina no nan yan barawa eh baba ri sunan ne da wa gudawa da darawa metafini da yore ha umar metafini kuna fi yegbe wallahi taruwa ni yegbe lẹ́nu na kai ọrẹ dẹni ka kò múrí rẹ̀ bá ojú dẹni àtúwálẹ̀ ni metafini a muhammad marwa ọ̀dà ara kanu umar na múrí rẹ̀ bá kọ̀ọ̀rì da ma n tilẹ̀ hànú kẹ́ metafini sáfàmì amadi ṣe wúlò yẹn nẹ́ẹ̀ náà mana kanu àkùkẹ́ ní ẹ̀sìkẹ́ yẹn sọ àti sunu tó múrí dẹni dára wa dẹ́sẹ̀ àti sunu tù pààkì. That the dẹ́dì rẹ̀ ó tù páàkì dẹ́dì àdìsí ní arkeli dẹ́dì rẹ̀ ó arkeli dẹ́dì àdìsí ní nelifutando And rẹ̀ ó nelifutando ẹ̀nà ẹ̀nẹ́ni gúrùpù ẹ̀nà ìsẹ̀ntì lunatics ẹ̀rẹ̀ àìrẹ́rí wọ́n bí ìsàlùmọ̀fíìr As kó azakanẹ́rí saint lunatics why ẹ̀ka bẹ́ẹ̀ tó náà tó saint lunatics ẹ̀nẹ́rí saint saint ẹ̀rẹ̀ àmọ́ àbẹ́ẹ̀ ni wọ́n mọ́ wa ẹ̀kẹ́ àrẹ́ ìyá lunatic ọ̀nà.

like uh, meaning two minutes that park and nab in in era straightforward. wà á kọ́ ẹ́rì sáà tún ló ń tó mu yìí wúwo àṣà jim náà sàkẹ́ wàláì lazim ṣètò ọ̀nà ní sunna nù. gbọ́dọ̀ nǹkan sẹ́nà yìí sunna sẹ́nà yìí ẹ̀họ́ ìmọ̀ mi tradition mọ́ra culture wẹ́ẹ́rì sáà tún ló ń tó mu yìí wúwo àṣà tún ló soon náà ìdí fi you bí ìsáì bí be ìwé rẹ̀ wẹ́rẹ́ kọ́ mo yìí yá ní sunna kan ọ̀dọ́ mọ́ ọ̀dọ́ marriage yá máa nìyà tó dàrí banquet ọ̀yẹ̀ kó ìdí yẹ kó yẹ wọ́n anábọ̀rẹ̀ rẹ̀ tún anásọ́mányọ̀ náà nǹka aka nyọ̀nà rẹ̀ ni ìyẹn náà na náà ò kékeré náà báwo bá ìdí náà kára ní náà akwụkwọ ọlọda eh, ka ezo báwo ni sunu tó wọn yìí àní ka hàlfin gbàdá na mọ̀mọ́ ẹ̀ lọ na reception ìjẹ́ èkútú yọ sunu tó wọn náà ni lọ́wọ́ yìí dáa kó àmì sunu àmì ni ẹ̀ náà ni dáa kẹwàá jẹ́ bẹ́ẹ̀ chairman chairman chairman òjòlè wọn bá bá bá bá rẹ́ni marriage fẹ́mọ́rì mẹ́rọ ara ní marriage ó ó mọ yíyẹ ni lọ́nà mechanic marriage ní kàásì náà rí dábìlás hotel dákẹ́rẹ́ náà rí chairman strategy ara àwọn sunna tó rẹ̀ sùn láì náà sunna ní ṣètàmìyà sunna ní bush wọ́tọ́ ní blair sunna ní yorùbá wa amẹ́ríkà sunna ní russia láì kí ni sunna náà kùnú ya ka yi tafi sunna yi sun ta murika wa in tarabtum sunnatan nabiyikum la dalaltum wa ana yilan to ya anka do wa ni uje bi tum na man promise ai eh. ma ha ni pujo mo a ko ni re nyom ni wa ha no tu murhi if aba ya to ola konari wa ma ria ah, da konari snoopy dog snoopy dog on ya ga ni to ajin da ha man

ọmọ ni dọkọwé hama orígógé hama fifty dog do wẹ́n yẹn wọn nàbẹ̀rẹ̀ wá wọ́n ti sàmútò ìwà rẹ̀ náà wọ́n na mẹ́rẹ̀ yìí ọ̀nfà ayé mẹ́rẹ̀ yàtọ̀ ìnáhùn tààlà ìnáhùn yà àlàmúnà kàmà tààlà mú. ẹni rẹ̀ yìí bìrì stress ọmọdé àká nìkẹ́ ẹ̀ náà ní stress ẹ̀ náà èsì ànìkẹ́ mẹ́rẹ̀ yìí bìrì stress ọ̀rọ̀ tí wọ́n náà àmà wọ́tàrjúnà má láyàrjọ́n wọ́tàrjúnà mi Ị na mi máa náà anyị tó wà sí ìtúre yín gbòmù ya nù. Anyị anyị sílẹ̀tì ní anyị múlẹ̀ dáa ọ̀tá mọ̀rẹ̀ ká mọ̀dẹ́ mpọ́sàkì dọ́kà big big notorious dákẹ́ ihe medọ big big notorious ẹ̀wọ̀n nnukwu náà exactly nígbà tí a mẹ́rin mi big notorious. anakola victoria na ejechu ọkọ niri ejechu ọbanyi dẹgbẹ yẹn nọ ndaba ahamadeke ni ejechu ọbanyi dẹ ekwe wenye n'onye dẹ yari dẹ akụ dọ menye dẹ ndụ tudu dẹ ma kụ onye hee hee hee hee dọ ọtọ ma sụ ẹ ẹgbẹ asi sunni sunani sunna bi gojechu dọtẹrẹ ndẹ ẹbẹ ọkọ awọ mẹyin bí wàá ṣe àníbi àwòtẹ wọláyé. ẹ̀rọ ìfúnjẹ́ òkun ìfúnjẹ́ yìí kò mọ̀ yìí ẹ̀yìn ọ̀nà àbùkọ́ sí ilé yìí ní ilé tó mọ̀ yìí. ọlẹ́wẹ̀ ẹ̀nàyàrá ṣọ́n tó mọ̀ yìí nìyẹn ká hamidulan ilé ẹ̀rọ ká ilé ìgbẹ́ ọ̀nà kẹ́mi náà ilé ní ikú yẹn ilé sọ́yìrì ẹsẹ̀ mìíràn ẹ̀hẹ̀ iná ẹ̀ka mahama ẹ̀fọ́ kátà ọ̀ agbókùsùn ẹni hùwù màá nù bana masoro dɛ hama ɛnɛ wele ka a bɛɛ ni dɛ mama cɛ abdulahi ibn abbas ɔhunɛn rɔdiyallahu anhuma abdulahi ibn umar ɛnɛ maa kana a bɛɛ ni wɛzɛyi amadu de agbari kana yi ni hɛn ni abdulahi ibn umar abdulahi ibn masud an ni fara nu ɛnɛ nafa a fɛn tó ń gbèrè dɛ hama ɔtɔ ɔbɛdi man jɛrɛ yi ntun mìíràn náà nádùn tó tsẹ́nu dán wọn ní ilé fún wọn olùkọ́ àlàyé ntun mìíràn sọ oh, ọ sọ asẹ́tsẹ́nu dákọ̀ ọ́lẹ̀ ẹni èyí kìlọ̀ dán wọn nìdẹ́ wọn fúra yìí. sẹ́dí omi tí ń dùn wọn nìdẹ́ ká ẹni rẹ̀ kó ntun yìí nàá nìyẹn wọ́n mọ̀ nítorí ẹ̀ ah but ọ̀ṣọ́ òdi màá ní jésù ọ̀nà àná mi ntun mìíràn wọn kàá òkè oye ko agbọ́lẹ̀ ní ọ̀wọ́ ráhùn. àwọn ọ̀dọ́ mìíràn kò tó lórí ọmọ àná nìyẹn bóòlù yìí ti yẹn àná náà kà ẹ̀rọ máa ẹ̀ náà mẹ́. òmùlẹ̀ náà kà ẹ̀ka lakọ́tù ká nà mẹ́kùn fi rasúlì láàyè oṣù wọ́tún hasana lẹ́mọ̀n ká nìyẹn arúgbó lọ́hà ọ̀lẹ́ ọmọ ààhẹ́. à ń lè súnmùn túnmùn nìyẹn. tó bá wù

in as much as ọmọ mi ń kọ́ jeans òbílẹ̀ ọ̀dẹ parahu abẹ́jíkẹ́ nílẹ̀ ìwé òkúre àgbo ọ̀rọ̀ àwọn ní bíi ìdáná pẹ́tẹ́ bọ́ọ̀lù bíi ìrọ̀ àwọn mẹ́ ẹ̀wọ̀n náà kẹ́hìn wọlé dòfin mà ní problem náà wọ́n kó irọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nù. àmọ̀sán ní ọ̀rọ̀ ẹ̀zọ́ kwa ẹ̀yà ń kásá ọ̀rẹ́ àmù àgbo ka imam shafi rahmatulah kò ní lè fi jáhìlì ní àǹkátá jàdálà ni alimun fagalabtu wà jàdálà ni jáhìlì fagalabani. ọkà àdúmáyé pé èkìtì máa ń kátàwé ní ìlú náà ni ìmọ̀ òṣèlú èrò tó ọ̀nà ẹ̀dẹ́ sọ́ọ́ ìbòdè láàlẹ́ mi hàn ọ̀ ní púrù ọ̀dọ́ àní púrù dá ìmọ̀ òṣèlú ọkà máa àbúmọ̀ na náà ẹni sẹ́yìn èyíkọ́ ní máa ń kátàwé ní ìlú náà ni ọkọ̀ àìsàn náà kọ́dí arúgbó súnà ọ̀rọ̀ wà kẹ́rẹ́ abínú kí súnà ọ̀rẹ́ náà dọ́kà àṣọ́kù sai kuma ina yake agwawo eh abu ko me kuma ka tafi ah ina nkali a na nke most of eh plan ati adan ni hire ma ana sana fe yayi ana ba ka ka abin na musulma na yọrọ ni na ya abẹ ni afa awọ ẹ kọ nya na ezika e anyị dị tọọ ha ịnị mụ nni sun hanyar ọwọ nọ awoka sun na eji e yati masdar ya classify sunna from in lay surface suna wani da ku gani da ita izon min nan yati lahkam na ka suna won in o kare na mutum da na ku ku ya wat yani are are ta su sai sunna min nan yati masdar idza ku ta hura sazan ani sun mutum ne ana kaka sunna ne sun yari na boka on to mun na moto ka kamar me da dáná yìí sẹ́yìn náà ẹ̀ka súnà ọ̀rìn ọ̀n tó lórí ọkà bọ̀ àmà àzá àmẹ́ ọkọ̀ wa hà ọkà kórè rà dáná yìí sẹ́yìn náà ẹ̀ka súnà ọ̀rìn ọ̀n tó lórí ọkà kà na àwọn ọ̀tá àmẹ́ ìlànà èyí nìkó àyìn ìlànà ẹ̀ka danyere na kaka ọmụta mee ọ ga-akaza mee ọ rekaza mee ha lórí àbísí sèfáìní náà lẹ́kọ̀ọ́nyán nàkẹ́tẹ́ òmùnìmọ́ náà káyé ní sẹ́tù làzàl ọdọ́ àbí ó lórí ìyẹn tó mi kọ̀ káyé dọ́ káyé sunanu qawliya nire ekom tun mun sana yan anire ekan mun dole nire ekom mun on papa on tun sallallahu alaihi wasallam mun ka yan zatul ahzab oka ya ayyuha nabi ma huwa nabi kulli azwajika wa banatika ونساء المؤمنين كاي إزيني أتيجي من أمنا أتعبني نوكم مني يبنين عليهن من جلابيبهن فورو ẹnẹ ní àrò ìfẹ́nàbà ilé ìlọ́kùnrin bá òtúwa nàfẹ́fẹ́. kàdáàlì adùnà ni òrọ́bùnà fẹ́lẹ̀ ayé òbẹ́yì ọ̀nà ìfẹ́ ní wẹ́yìn kékeré náà fi wà ìfẹ́ ní wẹ́yìn kékeré adùnà

nnọnyene ọrị bụ n'esu anọ nkene nọ n'ọta anabọ bọọlụrị na ike enye nwunye ọma aka ọrị mụban enegbu haram ọnụ nkene ekwuru nle ahụ na wọn ọrụkọ ehụ ọchụwọ abụọ nọrọ na ọ na-adịghị na wọ́n rà mẹ́nà bí wà jẹ̀gá ni. àbí ẹ̀fọ́sọ́lù inú mi nẹ inú mi amani nà bá bó yìí. ẹ̀dínlẹ́kẹ̀ náà mo ní ọ̀nà ònyẹ́ lè ní síbò anáyìíká ònyẹ́ lè wọ́n lè bó àná ẹ̀kú yóò lè rẹ́ dọ̀ọ̀mí náà nìka ní èzìká máa yàn èzìká ń sẹ́kọ̀ọ́ nìyọ́

wa ní ẹ̀kúrẹ́kọ̀ mi ni wàá ní lẹ́tẹ̀ jẹ́ ọ̀nà kọ́mọ òru mi àmọ́ kọ́mọ náà mi jab ọlọ́run orí kàmẹ́ ẹ̀ nà ìdí wàá nà káyé dá káyé akísùn náà nù yẹn ní sún nana wẹ̀. sún nana kàtẹ́ nkpọ́lẹ̀ kẹ́ ọ̀gbọ́lẹ̀ bàbá kọ́nyẹ́ náà ọ̀nyẹ́ náà ẹ̀ náà ẹ̀ ń

tẹ́ẹ̀rí àwúrẹ̀ mù fún akọ̀mẹ̀tẹ́ náwọn náà abakileke tààbà ọ̀nàwọ́ta fọ́wọ́ bá ń ọ̀nyẹ́ mi ẹni ríjì lọ́sọ kẹ̀kẹ́ lọ́sọ dó lókè ní àná nkọrin náà ráwọn ìjà àrùdọ̀ ọ̀tọ̀ọ̀kú níyìn ni àwọn ọ̀rẹ́ mi dẹ̀ wọ́ọ̀kẹ́ èyí ti gòrì then èyí kọsàn opposite kọsàn akókò mi ọmọ anasunna yẹra àbúrò abẹ́ mi nìwọ jọ̀wọ́ kò lè kú movement náà kan ní ìlànà ìbò ẹni bẹ́ẹ̀ lè kó mi nà kan sọ́lá ẹni bẹ́ẹ̀ náà sọ́lá. onye na ìlànà òrùkí yá ká kẹ́ ẹni ẹ̀rọ ìyẹn ìdúró kó mi tutù lọ́nyẹ́ ẹ̀dá àwọn ọ̀rẹ́rẹ́

akoko wa bɛkɛ na maa ibira kɛnɛ dɔ wari kyɛngɛɛri ɔyɛ wa ɛyɛ nyɛ wɔn ti yie yi anya na nanyɛ no sɛ sɛ ɔnɔba na ɔka yi ɔna ko tomato wɔn ayɛ na ɛyɛ ni tomato a ɔna kɔɔ ɔra ɔra na tomato yi nyini yɛ lɔsi ni pɔtu lɔsi mangi tɔn lɔsi akɔkɔ tɔn ɛyɛ ɛyɛ ni ɛyɛ ni fi tomato ahoma dɔɔ ɛka baa hɔ dan. ẹ̀rọ ní wọn fi ilé ìwé ilé kọ́nyà ni máa máa mọ̀ àti kẹ́ẹ̀tì gbòòrò káńtì náà tèmi lọ́wọ́ gbọdọ̀ náà mi. kúmà ẹ̀tẹ̀ wẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ báyìí lè tù wọn náà yẹn pẹ̀tẹ̀ na lè pẹ̀tẹ̀ bá fún mi tán àyìn lè tù bóò fún mi tán báyìí lè ni mi sunna ya wụdị nke ozi azụrụ abekene daanị kewu daanị kewu daanị skuul daanị kewu gbọdọ na skuul nke na-akụ anọ kuma ike ọ na-akụkụ anọ bụ ere ekwu na ke ọ na akwụ mgbọrọ na mgbe dị ere eletu daanị kewu daa praktis etere daa jane anaghị ede kehere ire anọ gbozi ezi wa nike daa kụwa nwere na wa akwụra na ya enyi saa ahị sunna nọ kọjọ kewu na lẹyìn lórí ìgbẹ́lẹ̀kì ọmọ sábì máa ń sinmi ẹ̀ṣọ́ ìlànà abdullahi bí màá bá aṣọ máa kà sọ́yìn lọ́jọ́ láwa ní bímọ ọkùnrin ẹ̀wọ́n ìjẹ́ nẹ́ẹ̀yà ni àní ṣe dàmà ní ẹ̀ṣọ́ wọ́ọ̀ gẹ́ẹ̀n ọmọ ní ṣe dàmà ní ọmọ mi rè mọ́ mi nìyí ọ̀nà ọ̀dọ́ mi tún tún mi ní ìwọ̀n náà ẹ̀yà tó bẹ̀rẹ̀ kàrẹ́ bí ìkàbẹ́ bí màá bá aṣọ ẹnna ẹdẹ ní kárẹ́ bí ojú ẹ̀nà tó wọn a ojú aṣọ òdìdí wọn ndọ́kà àárọ̀ ọ̀ tó wà ayé náà aṣọ wọn àbúkọ inú àti àti ní ní ìdá àjà dáfà bí nọ̀fẹ́ náà máa ní káàkiri kó fátó máa ká àbá yín náà mi kìtì ní sẹ́nu dọ́ọ̀lá ká ní èrè yìí abúlé ibùnà báàs ṣé náà máa dọ́kà àdèrè àjẹbá rẹ̀ ń sẹ́ ebi àná mi àjẹbá rẹ̀ sì àwọn ṣe dọ́kà wá sí mi kìtì ní sẹ́nu ó tún mi yàrá ṣe ẹ̀ and ìrẹ̀lẹ̀ náà wọ́n jẹ́ that come in the best explanation for that story ẹ̀jẹ̀ tó ṣe kó òpójú ẹ̀mí àjẹ̀ tó sí ọ̀rí ìrọ̀mọ́dé ti lóra ẹ̀mí. lórí ànàmọ́nà ra ojú a àpò ìgbèrè ọ̀nà dáàkàṣọ́ ní ní playgroup ìjọ alágbèrè ọ̀nà dáàkàṣọ́ ti ní nọ́ọ̀sì one dáàkẹ́ àbínọ́sọ̀ náà náà lẹ́yìn kan nìkan náà kàrí lọ́nà bá àgbéjì nǹkan àbẹ́ni nìkan ọ̀hádé àbíá ìmàhíá àbánẹ́ẹ̀yẹ náà lẹ́tẹ̀ àbíá ìmàhíá adamawa yóò lẹ́ mẹ́ àkọ́yà àbánu wọ́n na ní ya àwọ̀ Adamawa Yola, Bauchi, Bauchi, they ka alphabetically, in alphabetical order, abi the states, I mean Nigeria, they Tobu. And I could put Ghana over Kwane, I'm a Ben now. Why is it never carrying? Why am I now? Yeah, my eh? Why na it not my name? I'm all alone now, Kizaka. I saw Lame, I'm na in a long way. I saw Lame, Kizaka. Yeah, yeah. nwaanyịkwu adịrị wawo ve wawo sitere tinye kaadị ọta ọta ẹ̀họ́ ní ẹ̀yẹ tinye ka a kiri ọmọ awa mashahuri dai amma ya yake suna ka da ba mai shaka yau ila da wani mai wai kawai ne ka hai na hana mutuwa abe ka ko tu jaya wa hono hai e hono hai amma wa bada ma wa yola wa da ma yola na rete wai da wai ni ku ya abana nan yeye hasan anamka akumuru na mɛyin ya ti kamero nɔmi de yada mi waa mi mɛyin nɔrɔm mi mɛyin mɛyin nɔrɔm ini ɛkuru nɔmi bi bɔlɔ ma bɔlɔ ko ɔsi bɔlɔ ko ma kan fan ɔsi ni walahi aya ko kur'an ɛdi e mi su ma aya ko kur'an ɛmɛ e aga kɔdɔ aya ko kur'an naa. <laughs> agbọ́dọ̀ àròkà lóbi náà inshallah tààdà friday dáná ara rẹ̀ ya ní quranic quiz competition okay ni bẹ́ẹ̀ wà á quran everybody is invited iná kanú mọ̀ nàbẹ́ àwọn akụ akụ ẹ̀bù bọ̀ ọ̀bọ̀ yàrá òní jùmọ̀ yà nàgẹ̀ quran ebi ká yẹ dé anama didi nan nan ho yori Qur'an ma ka Qur'an ma ka ni san idfam izhar ifa iqlab tarqiq tafmil man ma ka no anan ka ni jo ntu mun ma ka na e Qur'an ka wa hweza wa wa wa hweza wa ku ni le ni ma wa ka Qur'an problem zanin ni azan ni sun nan to mari an tọ́lọ̀ tó lọ́sọ̀ làm ká hadith an imam buhari ọ̀dọ́rẹ́ ni ọkà ìsọmọkọ mọrí yìí wò ìtàbáyàn àròrìtì ọkà àkẹ́lù kọ́ra ní òòtù ọ̀nù ìzọ̀rọ̀tún mọ́kùnrin ìlànà ìsùsà kẹ́yì kama rawahu imam buhari ọkà ìsọmọkọ mọrí yìí ọ̀gbọ̀ àtìwáyàn àròrìtì tàbá rẹ̀ ó ti lè àbánà fẹ́ parí àtẹ́rù kọ́ra nù. àmọ́dọ́ka ọ̀lẹ́dùn náà fi máa bẹ́ẹ̀ nà ní sùsáàk wọn kà bẹ́ẹ̀. ẹ̀yọ́ mẹ́ka wọ́n tún nà kàrẹ́ nùkà àmọ́ ẹ̀yọ́ mẹ́ka ọ̀nà pàdé àtẹ́rù kọ́ra wù. bẹ́ẹ̀ tiẹ̀ nù. báyìí kí iná kan àtẹ́rù kọ́ra wọn ẹ̀ta wà ọ̀kọ́ ẹ̀ وما أسفل تحت الكعبين ففي النار لأن يعني كما كنا طريق تاون ممكن إراوانون بمعنى أبا سو إراارو وقوا وكالتوا فارتاهو أونتم أونتم من من المتنمى كفارتين كلنا صلى الله عليه وسلم فورو كان أواميان أكتون كمرين لذلك أنا أبنى أن يموني أصابتون كمرين أما كبيرا بعد ذلك mutum kita wa ko yin mun je yake ya idan ka wai na kada ko wani mutum je man ki sannan doka a za doka man jarla thawbahu khuyalaha من جر ثوبه خيلاء لا ينظر الله إليه يوم القيامة ولا يزكيه wala yukallimu walahu azabun alim on to mor corona ko arjan horeten dai ki dili oyi fi az ko jan horeten ifna na an tumor to bambanya na ya jan o ye ti wo kaka wa mome on to mor ka mor yo ba kan isho yaman kiyama oni wala yukallimu umur yo pe kare wala yuzakihi umur yo ha ha moya wọ́láhù azáàbù nàlín àánà ọ̀dùn ìwé náà kẹrẹ̀ mú rẹ̀ ìdá na ní ká ń dọ́gba ká ní àárà ká kẹ̀kẹ́ fi yìn amáyére ọ̀rẹ́ kò họ́ dẹ̀tẹ́ ọ̀ntún kan náà kó ọrọ̀ tẹ lórí èyí ti yìn dáhùn àdí ìṣọ́ tó nkà yìí anything fún o a àti رضي الله عنه آياته أرجان من أمن كانيرين kò sẹ́dínà àgbàkà ọ̀gọ́rùn náà ká ọ̀rọ̀ ẹ̀yàn tẹ̀. so abdulhan ọ̀nka ẹ̀wọ̀n òwe lẹ́sẹ̀ ń kó ẹ̀rẹ̀ wọ́n ní káyìn mọ́ ẹ̀ ń jọ ẹ̀fẹ̀rẹ̀ inú mo ń tó wọn yìí bá dùn ọ̀rọ̀ máa kàn àwọn mẹ́rin wò lẹ́yìn mi. so ọ̀nà ọ̀tá nà dìndìnyàn

إن أحد شقي إزاري كان يسترخي أنا بكا أي كون ينجم يعني أمن رسا نوني وزتها أتاوان إلا أن تاهد ذلك منه aki iya wasu mare mutum tare kahira ọba kankana hura farta wani yujen a madalla tare kahira kun taba ki wa ba yin da ku da wala ko ya to da can farta wani ba ko ne ki ya kan wani kare ce je kun tumun yana

náà lẹ́nu kọ́ṣẹ́ àgbẹ̀ náà máa ń sọ ọ́tẹ̀rẹ̀ máa lẹ́nu wọ́n á lè ká ẹ̀ka fẹ́ fẹ́ fẹ́ ọkà olóṣù nà ó àwọn oníṣù ilé àmì yé wà mí na ẹ̀wọ́ ní àárẹ̀ kùrọ̀ mi bọ́ọ̀ lọ́wọ́ fẹ́ dín kẹ́nu báà wọ́ọ̀kà gbà bọ́ wọ́ọ̀kà kẹ́míkà kíbùrù ọ̀nà sí yíyá kan máa ẹni yẹn ń ka ayé òun náà ẹni yẹn ń jẹ́ ìgbẹ́ntòmù ń dọ̀ ka ayé òun náà ìkẹjọ́ rẹ̀ wéèsì ọ̀ntòmù sọlọ alẹ́sẹ̀lẹ̀m ọ̀ka máa jẹ́ òmùkú òmù yìí èyí fò léyà rẹ̀ wá ni màá nà wọ́n ni ìfẹ́rù bórí ojú ti ní ọ̀nì òzòzà wọ́kọ́sọ̀ ṣàwárì ọ̀sẹ̀ náà ń dún yìí tì ọ́nù àfẹ́rù rẹ̀ kò má nìyí rẹ́ka olórí ake khalifu yahud uwe sifu yahudi hinye ọdai tó mú kí nábìrẹ wà ọ nínú wàláhì làbíù àányàsì àányì ìwọ jẹ náà dáa jẹun dákò fún ẹ dàrẹ wa ẹdẹ ẹ dọrọ wàláhì àbókù ní náà dàrẹ wa. then ó múlò ń tọ́wọ́lẹ̀ mi níwọ̀n àmọ́dá yìí náà kọ́ ya dàrẹ wa yéjú nínú yéjú bí yahudi ni wọ́n náà kọ́ ẹ̀kọ́ yọ̀mù kìyàmù dúró ní mi tó wù mí tí wọ́n náà yẹ wọ́n o. doctors ni confirmed ka hormones all these exogenous effects ní wọn nọrọ ọ̀rọ̀ náà kó ẹ̀wà lọ́wọ́ra mi ká ọ̀ produce n'asẹ̀ ká bá náà kó ẹ̀wà rọrùn ẹ̀ máa wúra ní mmanì jáfe ẹ̀sẹ̀ ní ẹ̀tẹ̀rẹ̀ because ẹ̀yìn ìlú ló ń yẹn ní yẹn à ń fẹ́ kó ọ̀rẹ́ ìrẹ̀ ìrẹ̀ sẹ́ni ọ̀dọ́ ilé náà jèrè ní hànà tí tó ń rí ọ̀dọ́ láyé kó na náà jèrè mẹ́tẹ́ ẹ̀ka mẹ́tẹ́ kọ́nà ìrọ̀ ojúkọ́ ó di adrenal cortex kó báyìí adrenal medulla adrenal cortex iṣẹ́ ìwé produce ẹ̀ produce androgen and estrogen androgens are confined. male characters you know, especially secondary sexual characters. Then the exogenous aspect and uh, confer on you female characteristics. Those ones we refer to as secondary sexual characteristics. Now, ọlọ́nà àkúrẹ̀wà lọ́nà àmìkéjọ the androgens all they produce because ìrẹ̀wọ̀ ọdún mẹ́rẹ̀ ọ̀hún sí àmìkẹ́wọ́ ní more androgens. dọ́ọ̀mà ń náà wọ́ dọ́ọ̀mà ni ẹ̀yàtọ̀ da ọ̀ọ́dà hẹ̀ bọ́ọ̀ kó androgens rẹ̀ mu androgens rẹ̀ náà mẹ̀ká wọ́n yé ilẹ̀ ẹ̀hún ọ̀rẹ́ tẹ̀lé àndọ́rẹ́ mu rà mẹ̀ká wọ́n yé musa ni wọ́n nà ọ̀rọ̀ kì í androgens náà ti fẹ́ tẹ̀ ọ́nà agbọ́dọ̀ kàtà agbọ́dọ̀ tó wọ́n nù abúlé ìbú màtún dọ̀nyọ́ nẹ pẹ̀hìn bọ́ ọ̀nà ilẹ̀ ìlànà ọ̀kùnrin náà ọ̀nà dọ̀rẹ́ tó dọ̀rẹ́ náà dọ̀rẹ́ tó dọ̀rẹ́ náà. dókítà ní kó àtàrà ká á tọ́sá ní bọ́ọ̀rọ̀ mí dọ́kà àbúgbó tó ń lù ẹni ọ̀rọ̀ máa kó wá because ọdẹ ara mi kọ ọ̀yìn a lot of estrogenous effect ọ̀nùlẹ̀ ká bẹ́ẹ̀ náà kó rẹ̀ wá wọ́ọ̀dẹ̀ ká ẹni bọ́ọ̀rọ̀ mi bá yéèrè dáa kárí bí èrè kùnmí náà mi bọ́ọ̀ ní nìyẹn wọ́n láì lájú ìyàwó ilé náà bá fún nyere enyi nkwenye a ọnụ kwenye ya n'otu ah a kwenye nwa azụ dama na mbe da ha mụ sene de bụ onye na-enyi nwa neki dọkịta ọnụ wa ahụ otu ka aka mama ni ka awụya chọle jem it is rare in physiology ka duwa akụrụ wa bọọ kọmfa dịwa ike adrenal cortex ahụ ike ọmị estrogen ọkwa dị produce and then yọ ọsọ protein ọmọrụ wata na ịra ka produce normal ọsị kọnọrụ produce more androgen than estrogen ama ere wee kwụwa amị ka ị dake balance ọdọ estrogen ya kwụkwụ uru bụ akwa akara dị ọdị ero kọmịnị ọmị daalụ akara dị akara dị ọdị ntụkọ ahụ ankọnọrọ ma amị nwee bụ amị na-ewe ihe sọmụ dịrị esi wee ya ụda ụdị ya na ndị oyibo ọrụ ọrụ kwa àbí scientist ọ̀nà ẹ̀rí pictures ẹ̀ nà bẹ́ẹ̀ ni ọ̀nà dára wọn albert einstein yọ̀ ni galileo yọ̀ ni john dalton yọ̀ ni jj thompson yọ̀ ni karl marx ọmọ ta àbọ̀lẹ̀ serious ní history káàkiri náà kà nà bẹ́ẹ̀ ni ọ̀nà dára wọn wọ́n àkíkẹ́ ní ojúkú dára wọn ojúkú oyè rẹ̀ wọn náà tọ́lá ibi máa là wọ́n yẹ pé ojúkú ọ̀nyára ojú nàìjíríà ń dára wọn ọ̀nà ọ̀dọ̀kọ̀nà kọ̀ ọ̀sẹ̀

ini ma lẹsẹ náà sọdọ akọsọ la báwọn náà tọdọ wọn yẹ iwọ hàn ní ẹni sá lọọyà náà àbáṣe hábì yìí bẹ́ẹ̀ ní tírẹ́ẹ̀lì ni. sálọ ọ̀tá kù dóńtòmù yẹ iyẹ nù dọ́kà sẹ́mẹ́dà àbámu tọdọ wọn hàn dóńtòmù dẹ́ka dóńtòmù ti yẹ ẹ̀ka wà tó àwọn ọmọ nìkẹ́ rẹ̀ tó ààyè dóńtòmù rí ka ẹ̀mí wọn ní màlẹ́ ìkẹ́wàá ká ẹ̀ka ní ìdọ̀tí náà ìlú agwawo ọ̀rọ̀mìnira ọ̀nà ọ̀nà mọ̀lẹ́kí àwọn akúsàlá ọ̀ká ní èyí ọ̀dàbà nù ààyè dọ̀tẹ́ náà iná nù òsìsì ṣẹ̀fẹ̀ dọ̀wọ́ ti kúsàlá ọ̀dọ̀ ọ nà ti ọkọ̀ náà ìtì ẹ̀yọ́ ọ̀yà ọ̀tọ̀ ọ̀tí náà wà ní àbíká ọ̀tọ̀ áwọn náà mẹ́ If istinbatot lẹ́yìn pull out statement ní ẹ̀rọ tó mú ọ̀kan lẹ́yìn máa nìkan á ah, ní sáà alimantok dání mafuhum ntọ́ mo ní ọmọ nìkan rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ náà kàwọ́ is one thing various understandings or the analysis and another mẹ́rin hún náà is another thing ẹ̀kìjà analysis rẹ̀ ń tó fún number one akọ́ntọ́ mo ní aṣọ́dọ̀ akọ́sọ́lá ẹ̀hún ọ̀la sí ọ̀bọ̀ náà tọ́ dàbá nkiri wá ha ọ̀nà náà fẹ́rẹ̀ dáka number one àdàwọn náà akọ́ ọ̀hún ọ̀la sí abẹ́ àwọ̀ one two ọ̀gbọ́ one ọ̀tọ̀ ọ̀tọ̀ka ẹ̀wọ̀ hàn ọ̀nà sókè ẹ̀rọ àdàwọ̀ ìwúrọ̀ ọ̀bì ìdàwọ̀ ṣáà ṣọ́ ọ̀nà àwọ̀ ìwúrọ̀ ọ̀bì náà bọ̀ wàhálà àdàwọ̀ ìwúrọ̀ náà báyìí kó tó ń lọ pọ̀tọ́ àwọn ọ̀nà fúfú àdàwọ̀ ìwúfú ni àní bá àmì àwọn àkọ́sọ́ zùkúrú ọmọ ní zùkúrú àmà ní káwọn hàn ó máa ń tọ́ àhún náà nìkan ẹ̀dọ́kọ̀ ẹ̀ máa ń ẹ̀wọ̀n jasa bin mirin na daga akwa to anya kuma love a divine reason not hope kuma ka bá sábì na ẹrẹ kẹrin ní ka inú mọ̀nà àsábì nínú ẹrẹ ìpadà ẹ̀hún àfọ̀bẹ́ àkúsálárì mú tún mú rí. ìdáná na ọ̀hún kóńtòmù yẹn náà sẹ́lẹ̀ àgbẹ̀dọ̀ òun ṣẹ̀dá ìwà kìtẹ́ẹ̀dù kàwùnì ìṣẹ́lẹ̀ ìkẹ́kẹ́ ìlú àwọn ọ̀kà ìwà ìṣẹ́lẹ̀ ọ̀nà àgbẹ̀ náà ọ̀nà ẹ̀dọ̀ kìtẹ́ẹ̀dù mẹ́ẹ̀ ọ̀nà tó kẹ́ ẹ̀rì pàfọ́rọ́ náà kọ́ ọ̀kà kìtẹ́ẹ̀dù àbújẹ́ mẹ́rin kọ́ ọ̀bẹ̀ tọ̀dọ̀ ẹ̀yẹ tẹ́ dáṣàbí ní ẹ̀mẹ́ka kàgbé kó àtọ́ àwọn èrè tó ààyè ọ̀sọ́ kìtẹ́ náà bìdí ìmọ̀ ọ̀rùn ẹ̀ pàkọ́ náà wà ọ̀rùn. fíìt ló ń túmọ̀ ní kó kàn ní ìdáàbò kọ̀tọ̀ dàbáyìí idan ka to da bahin in salan idan ka to da bahin now idan nan eh ko ta kai ni ka sawar ka majini ina kuronon of ka akure ta da to akusalan ana ko na bibel da zan sa sa do su cho okura zelen ona ayen lita vi kan ya zo na na ya da ta dire shofa wani yari gora nan ona ni in Saturday program high. Minhaj Firqatun Najia wa Ta'ifatu Mansura Saturday program ọ̀nà ìmẹ̀ àtúntò tó tà lẹ́sàrọ̀ ìwé ní ìwé ìlọ̀ ni. Yẹ́n màá tó kẹ́ndí àkàkà rìn ìwé náà rẹ̀ yìí tẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀ka rẹ̀ dẹ̀kọ̀ mórí ọ̀kà ń tún ìmọ̀ nìkàdé ọ̀lẹ́rú. Sunday program fẹ́ ìwé ní èrè ìlọ̀ أبي مشكلة مشكلة الداعي والداعية أي مشكلة الدعوة والداعية the problem faced by the da'i and the da'wa ẹn kátó ní da'wa ni ọ̀yí ọ̀dà nínú inú ilẹ̀ ẹn kátó náà ni ọ̀rọ̀ wọn wọ́ta náà ní ọ̀dà ẹn kátó náà ní ìrìn by fatih yakan every sunday ìwé nílé orí jùlọ. ya program then every friday wani yari bi yan ina na yan ona shar'iyya ona ika ilere nye no nto muri ka ido ah, ba hu mehe ini kapina ko ni na da ikene okudo yi no ona ku ya ya mana ka ini piko a ni igwe na yo abi program then ni bi so ka so e no ya ika nan dini tu ini ka a ta da ìdíkìlẹ̀ náà nípa òkè àrùn ìgbọ́n ní ìdíkà ìwé ọ̀rọ̀rọ̀ dáhàrú wà sílẹ̀ ìwé rà nígbà nílé ìdá nígbà nílé àdí ìdánù kò kù kẹ́nẹ̀ àmàlẹ́ èrè nínú wọn kó àkàrí náà dídán kéde ajá àádókù májèdà ọ̀sán ìyára ọ̀nà àzùn mọ̀láṣí. pàlíyàzò ìlànà alẹ́ yìí ọ̀kan ní àdàbà náírà ọ̀kà kìkù fẹ́yìí bọ́ọ̀kà nìkan ọ̀dọ̀tọ́rọ̀ náà kankan ó rí ìdọ̀tí náà òfin ṣe place dẹ́ndà wọ́n sọkọ sálàm ní màá nìyẹn ni. àbúrò ní ẹ̀ka arẹ́kọ̀rọ̀ náà ọ̀nà àdọ̀ ìlú yẹn náà kò ní náà bá mi kò ní àrẹ̀ ẹ̀bẹ̀tẹ̀ ni. ìgbà kàkà tọ́ àárín náà dá ní. ilé ilé ẹgbẹ́ ìdáná ìkàkà tún ló ń tó mórí ọ̀rẹ́ náà ní kí mèrì ìdáná ìjọ ka ó tó mórí sálàm ka iná dìbò ní ìmáàmù tìrìmì ní ọ̀nà ìbùn máàjà ọ̀rẹ́ náà na ya wọ ẹ̀rẹ́ ọ̀mọ́ náà ebe a ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ebe tó sọ́nù ẹ̀zẹ́nu wọ́pẹ́ náà nà ẹ̀fẹ́ náà mọ́ ọ̀nà àmà na ẹ̀mọ́ náà kúrọ́ nù na yà nà àtàyàn náà ní mọ́lẹ́ sẹ́yìn ẹ̀yìn náà sẹ́dọ̀ ọ̀tún àgùkẹ́ ẹ̀rọ wa dá àgùkọ́ ní nǹkan kọ́tà lẹ́yìn tí màá náà ẹ̀ka náà yàrá àgbẹ̀wò ilé ma òbí ní oríkà ọwọ́ pé ní dandanka ó ní kọ́dọ̀ ọtọ́ òfin lẹ́yìn ìjọ ká òbí láyà yọ. ìjọ náà ta ìjọ náà yọ àbọ̀dà akúnyẹ́wọ̀n àmẹ́ etí kàáyé lẹ́ẹ̀dì dọ́là and wàláhì ẹ̀yìn ọdún mọ̀lẹ́sẹ̀ ní sẹ́dà kùsàlà. àmọ́ àgùkà na to yere ri kijo ni yere nan ire na ikaka owo owo ni aso yare yo oh, wa ka kagu kolon ye jejo omo yo le jejo no do re do iwe bi amen leta so re kenyin ẹ̀dẹ̀ nǹkan bẹ́ẹ̀ kọ̀dá wà náà kẹni wẹ́rẹ́ àdàwọ̀ ìhẹ̀rọ àdó ìjà àwọn okùn ọ̀hún ọmọ lásì. yẹ́n kọ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní ọ̀ma ní jẹnjẹ náà kàkiri akọ́ àdàbí ní mọ́lẹ́sẹ̀ ní wàkúrọ̀lá iná ya anyị kwanu kenya onisa dana fela imelesan arọ ni ahẹrẹri ahẹrẹ náà mọ alásù na anda ẹni nínú ẹbí èkó fẹlẹ àìsàn ọhún ọwọ tẹ dọrọ fún ọdá wọn mọ ní bàánù ọdọ mọ ní kọrọ wọn lọ kọrọ ń lè hù ẹ bọ fún kùsàlà àgùnkẹsí ń máa ahụfa ọnwụ mmalekọ anaghị nye n'aka n'olu mmalezi okili ana ndị anyị nọ e na enyi onye mekwa sada ọtọ akwụsala ịma nwere enyi mmalekọ nọ a na ndị aka nye m na amị ịdị ha na ama na nye dị ịma amụnọ ka afọ anyị nye kọzọ sada ọtọ akwụsala na ụra akwụsala nye anaghị kụjọ na anọ dọkọtọ hile vinko uonka ima mbona wanakana hizo ima unewa na hoza ee ni anyi kredi ni ahewa na nana mrevi pevan ota ile haya mwari so shindo mto mwari ono dea eze avo eze avo na kaza wonye yake ba gomori ize yara ya daka sai kai mutane tiwa daka wani noni ya ile no zaro akwara ya zaro nan iya ko kwa ido bero ka nina fo juwa ren okwara ni ile ile ya zaro nan ila nyoto oni dan wonye ni na doka anyi no ka kaza nyo amaye eto onwuran dịka oh eto na ngure poro dɔw ye dɔw wɔrɔ bɛ di a ntu mana si oro mu dɔw yɛrɛ yɛrɛ sɔn dɔw kun ti kɔrɔ b'a mu ni mɔna yi da kɔ da sɔn fila ban awa yɛrɛ te ɔdɔ yɛrɛ te dɔw ayi dɔw ni hama yi ma kun na mu o yɔma yɛ fi rum mari ahi wa umihi wa abi wa sɔhibati wa bani ma yɛrɛ ne bɛ zɛ

ẹwọ́n rẹ̀ nana àkàndọ́ka ọ na èrò ụka ẹnu ẹtana ńwúrọ̀ àánú na èrò kẹta ọmọ sí ụka àánú amzatu rasulillah atúmù yàtọ̀ rẹ̀ bá ká ẹ̀ àwọn ọ̀sá kàyé dọ́ndọ́mù rẹ̀ nà kókó ká ẹ̀ dọ́mọ̀ ọ̀dánù wà á sẹ́dọ̀bà ọ̀tọ́ àwọn kó sábà ní àwọn ní

ìsọ́sọ́ ní rìnnẹ̀ anára anaghị fún mi tó mo yìí anára dẹ́ta àsọ̀rọ̀ ẹ̀ akẹ́yẹ akú júmẹ̀nẹ̀nẹ̀ níkà hó júmẹ̀nẹ̀nẹ̀ kọ́sọ́ yìí kọ́ ọ́dá ọ̀tútù kẹrẹ́ ẹ̀yìn ẹ̀yẹ́ ẹ̀nà mọ́ rí kẹ ìwọ́n wà ní ilé nkọ́ ẹ̀ àbọ̀ ọ̀nà yẹ ṣàn rẹ ẹni pẹ́ kọ́ ọ̀bọ̀tọ̀ ní báwọ̀ àwọn wẹ́ẹ̀rọ ọ̀yìn iná na afọ ìdí iná na sọ ọnụ asịrị ha èyí iná amị mẹ́rin àmì ẹ̀kúsálà èdèwó sẹ ẹ̀mẹ́rẹ̀ ẹ̀dá àmùkàrẹ̀ na iná náà àìká àmàni hùn ní. ààyè náà ń na iná ete ẹ̀tẹ́ dọ́sí thirty something na naira yìí tẹ́sí ìyẹn sábà rẹ̀ kọ́ ẹ̀tẹ́ dọ́rẹ́ nìkan dọ̀rọ̀ náà ààyè náà na-eka bụ ẹ̀ka bí ìṣẹ̀kẹ̀ bí ọ̀là ń na ẹ̀dẹ́ iná bàrẹ́ dọ́rẹ́ mi ìṣẹ̀kẹ̀ dẹ́rẹ́ mi lítàzì wúwọ̀n ọmọ ẹ̀kọ́ ọnụ then why ni lítàzì ọ̀nà does not mean ká wọ́n

ọ̀hún náà kó dọ́la mú àgẹ̀rá ìjùmọ̀ ọ̀nà ẹ̀yà kúkú jùmọ̀ ní jẹ́ńjẹ́ kó ọ̀nà wọn àgẹ̀ta. zálẹ̀ ẹ̀mẹ̀ máa kan náà bá nìyí ọ̀nà ìjẹ̀yìn kẹ́nẹ́ èkó ọ̀nà bí afúnbó ní fún tó mórí àgùkò ń tó mórí mẹ̀rẹ̀ èkó ọ̀nà. ọ̀ ẹni sọ yìí buhari àbúrò mọ́ ẹ̀ àgbóyún náà ibnu maja sunan ibnu maja sunan sunan suna mutra da Ahmad ibn Hanbal wani nan anabi sunna wani ya kare mu ka abba na yana nan na kana odita anan yi za fe na wa za fe na wata an aka za woro eme ajafa fe ire ne subhanallah wa za muri kai umar kai na ba ku kuma kun sunnatu min al wa qalil bil akhirin ero ku azakun kuma na rubu ku na fara umar ki ce ku ana kuwa wannan أنتم من يقال صلى الله عليه وسلم في حديث صحيح أنا كإمام مسلم ودوين كبدأ الإسلام غريب وسيعود غريبا كما بدأ فطوبى للقرباء من كذابا ولنينا إنه غضبا إجاه راهي دوا نراهي لما بي مراهي بدوا غضبا ويسمى قلة العلماء أنا أقول لك أن قصر يديه يستره إيه كنويا فدامي كذا لوري إجايان fatuba lè gbọ̀rọ̀bá ọ̀ntún mìlíkì ìrẹsẹ̀ ìrẹ̀ tó lẹ́nu náà kẹwàá ọ̀rọ̀ ga hùn nù ọ̀nà ọ̀rọ̀ gbọ́n níbàrà ẹ̀nẹ́ kọ̀ọ̀rọ̀ ajé mi. agbọ́mọ non ara ẹ̀ka ní dàkú dáhùn rẹ̀ akẹ́wọ́ mẹ́kọ́ ni ọ̀la ẹ̀yìn ni ko nyam kìtẹ́ ẹ̀nà non lẹ́ka káyé Me me ko kọ́ nyàmkẹ́ni ẹ̀dánù bọ́ nẹ́mẹ̀ kà ányà nkùmà wá dìnyẹ náà yẹ́wà dìnyẹ sàbù àbá yín yẹn nànà nù àbá rọrọ àwọn akọ̀ nípa nù ní bìrìsì. akẹ́yẹ kẹfà akẹ́yẹ kà ọ̀rá ọ̀sẹ̀ ìbàmísà ti nọ́ọ̀nà ẹ̀dọ̀ ni ọ. bíyìn fídíò cassette of èyí nà marriage yìí nìyẹn ní sáà ti nọ́ọ̀nà ẹ̀. marriage ẹni màá di náà ẹ̀ náà ń pè dà kí ni three thousand ẹ̀ nínú. àti quran ilé mi dẹ́gbẹ̀rẹ̀ fáànù. amada ọ̀rọ̀ ẹ̀gbẹ́ tó bẹ́ẹ̀ kíbi ọlọ́run nígbà tó nọ́nẹ́. wàláyé lazim àwọn ẹ̀ná ẹ̀dẹ́ ọ̀yàn náà ẹ̀ra ẹ̀dẹ́ ní ọ̀yàn ẹ̀ta and most of us are by the side ní egúsí ẹ̀yàn náà ndẹ́bà fún mi. yáànyẹ yá ẹ wọ́n mú mi tó yáànyẹ wọ́n yà náà àti bí àti tòmtòm àmà àbúrò ìjẹ́ ẹ̀rù sáà ẹ̀rí tó gbòòrò dé ìlú má bí mi sọ́dọ̀ yà yìí ni wẹ́ẹ̀dì mi kò lé wáyé ní yà kò ɛyɛ amen iwu ti sɛ pɛ bɛ ɛyɛ n'ahɛ ɔba yɛ wani akɛyɛ lɛ ɛma pɔmɛn ɔsɛ da ɔtɔ ɔtɔ lɛ Anda n'ekura ana kafe yɛ kɔnya no nyaasɛ o ɛni kɔ na mɛdi ahɛn yaa o ɔmɛlɛ na ɔbɛ ɛdɛlɛ lɔ awɔ ilé ilé yìí amẹ́ni wa kọ́tà wọn dẹ̀ kò ló ṣe ta ẹ̀ka mi yàtọ̀ da ɔtɔ ɔkọ̀ ka ọ̀ ɔsɛ da wa wọn mu mọlẹ́fì nyaasɛ o abẹ́ àwọn. ẹ̀yà náà ká kọ̀lá ẹ̀yà tó ta ẹ̀yà ìlú àgbẹ̀ ń dàkílẹ̀ di èjì pa nǹkan ẹ̀. ẹ̀dá mi a èkó àánilẹ̀ ìhìn hàn ìmẹ́kùrà ẹ̀jẹ̀ náà ní àmì àkọ́ ìtú àkó ìdè akẹ́ bí lọ́rọ̀ náà ìka òwe tí ọ̀hún gbówó ti dáàmì náà ìka àbẹ́kùrà ọ̀nà yìnyín rán kẹta ashe wannan sarka wannan ne yana kunya ne da kunya ne wannan ka a ba patan ta da mun yi ne mu transparent dada ne izo izo to ra da da ta tere ona ra ina to ke ba ke je je na ka ta da ta so la ina je bi na wo de de re bo ma ne ko ya du ko ya du akonya na american we we go ya ko lo we de oyinbo wọn ní ìwò máa làbí àwọ ìwò ìṣe àlàyé ìwò tó ìgbàsí ìkùbọ̀ tẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀yẹ́ ìwò tó di yìí wa asọ́lọ̀rọ̀ ọkà ilẹ̀ àwọn tó mú lórí òfin sáà bẹ́tọ̀ ọ ọ̀rọ̀ tí máa kànáà ràdí wíwá àmà náà kọ́sọ́ dá ìyá ya ní na ẹ̀yà yìí ní olóró rẹ̀ ilé ààrẹ yìí náà dájú ìjì ẹ̀yà ẹ̀ lèdú yìí rọ̀jí àmì òní màlá yìí ka ààrẹ yìí kìlọ̀ dá kí fún wọn déka o ọ̀sán náà ní bsc in agriculture o náà àwọ̀ ya yà á tó òun náà lé wọ́n ní wọ́n àgbẹ̀yẹ́ bí tìràlú bó ṣe anyi àràdókè wọn náà wọ́n wá dó wọ́ ọkọ̀ dó àdínní ọ̀dà ẹ̀wọ́tàn náà yàrá ẹ̀ma náà ká ọ̀nyà àmàna màm ọ̀nyà àmàna màm ní kàn náà nyẹ sẹ́wọ̀n bọ́dà àti dé ọ̀yìn ọba dé àwọ̀ ní máa wọ́n

mẹ́ta kọ́ mọ̀rẹ́ mi. àmọ́ lẹ́mi kọ́ láyé náà náà ká láyé náà yìí náà. mi kà bá wọn jẹ́yìn ẹ̀sẹ̀ mi ní ní ìdọ́nyà ń bẹ́ àríyí èhu. ọ̀rẹ́ ẹ̀dọ́ wáyé ká òwò ní èyí tọ̀dọ̀ ya bá olùkùtù ọ̀nù. ó ti pa òwò yẹn náà rọ wàánu ẹ̀wọ́n rẹ̀ wọ́n wọ́n wọ́n

mete ita ozi ona bọrọ ihe ya na kara wallahi ija na nyere so ndi sili anya ya na dai ya e ka anyo ra nre so ọsa nre nre ọsa in nwaanyị ya na nyo sa and uh, mma na ka na elike baye ji ka zama na ọzọ yi ka wata biya ya ba oku oji ntu mụ na ya إذا ما سنزلان هذا أبدا أنتم صلى الله عليه وسلم إرباد بن سارية رضي الله عنه أنا ضاغن كا أوكا صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم أنتم صلى الله عليه وسلم يكون هنا جبالا تاكو دولو إكاي أوكي دوم واسي واشون بدو بورو دا بيا بغنان دا بايزي ناني دي كوا كاين تون صلى الله عليه وسلم كأن موئذة الموضع wọ́n yà sùn mánìkà wọ́n yà ti yíyẹ òkà ọmọ yà ni a ntẹ wọ́n lé ebi èsù wọ́n yà sọ́n ọmọ yà ni ó eré ọwọ́ fa àwùsùn ní àgọ́ òun tó bí kàrin nù ló ń bí kà ó sì kùn bí tọ́kù ọlọ́hìn azza wa máa kà ń nà nà kọ̀ ná nyẹ́ mọ̀ fún mi ni wọ́n sọ́mọ̀ àwọn tọ́ à bí wàá ó ń bí wàá lẹ́yìn sáà sáà nì wọ́n ń ta amọ̀rọ̀ àlẹ́kùn ọ̀dà kẹ́lẹ́ àyíká ọ̀rẹ́ yẹn ní habasha ọ̀rẹ́ yẹn ní abisinia ọ̀rẹ́ ni a kò sí mẹ́kọ̀ ọmọ gáwọn ni àná ẹ̀ríkà islam ọ̀nù òkú islam á tún ní sáàsá ni. dọ́ka sẹ́mẹ́kọ̀nù máa ní ìka mi fẹ́ ináwó mẹ́yà iṣu mi kún àgùkọ náà nara gbọdọ̀ iná mi fẹsẹ̀rọ ìfìtìláfàn kẹsìrọ̀n wúwo eré gàmìlẹ́rì yìí gàmìlẹ́rì yìí ẹkún náà kọ́ni náà nara gbọdọ̀ dọ́ka ìjẹ́múrẹ́ náà bẹ́ẹ̀ sun tún rí ka aleikum bi sunnati ana problem yẹn lọ́la jẹ́ ìjábọ̀ yẹn náà rẹ̀ sáàsì sunna mọ̀ nítorí mo rí yìí sallallahu alayhi wa sallam wa sunnati nkulafa rashidun àti sunni ẹ̀zẹ̀ ní ana ẹ̀kẹ́ bá wọ́n dọ́m lẹ́sọ ana ẹ̀ka òmùlẹ̀ wọ̀lọ́wọ́jọ́ rẹ̀ alimahadiyin ana ẹ̀kẹ́ ní ẹ̀ ní buda ẹ̀ bọ̀rọ̀ tó ẹ̀ yóò jẹ́ dẹ́ bọ̀rọ̀ tó rà náà adò alẹ́ yìí ha bí nàwa àjẹ ilé wọn mi kà á máa ń sáré hàn wọn ní ẹgbẹ́ ẹ̀kọ́lọ́ dọ̀ wọn. dọ́kà wọ iye àkùnmọ̀ muhadasa tó lò wọ́n mi àrẹ wọn àti ilé ẹwọ́ wọn náà bá abẹ́ iná sẹ́yìn náà kúlọ̀ muhadasa tó gbẹdà àbọ̀ ẹwọ́ wọn náà bá abẹ́ iná dùn ẹlẹ́rẹ̀ ní wọ́n ní mo tó mo yọ ọ́ mẹ́ anáàbà mi ebi yẹn tó ń túmọ̀ rẹ̀ náà yẹ fàábì náà bẹ́ẹ̀ mẹ́ ebi yẹn tó ń fàábì náà yẹ tábì náà bọ̀ mẹ́ ẹ̀dẹ́ mi rẹ̀ ẹ̀yìn mi ọkà àbẹ́dàmí mi àbàǹdì ìlú ọ̀hún ló ń túmọ̀ ìzẹ̀ ẹ̀sẹ̀ nǹkan kó lọ́dọ̀ lálàtí fi náà àná àbóyúwọ̀ náà náà wọnira òun náà dọ̀ ọ̀háyì ní omi ààrẹ àbá ànátúrúkú sóhun tó nínú ṣètàn rẹ̀ wọn. asẹ́nàlẹ́ utofi sunna and umasparahu ọ̀nìkan ààyè òjò níbi tó òkè ni òmòlù òfin náà kò mọ́ra àbáhẹ́rẹ́ ìtọ̀rọ̀kì nípa máa ní jẹ́ ẹ̀zẹ́ mi but dáàbọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa. هنا آية هرالي دي باطن ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسليه جهنم وساعة مصيره ومولي أنا النبع آكايكا آه، وذكرنا إكا أونجي أونجي ذلت مريني من بعد ما تبين له الهدى أو رمنا إكا أرى الله سمنا بي عيور جديد ويتبع غير سبيل المؤمنين وانا سأسز سانا كي يجنون إيه نيامي نوليه ما تولى وملك أبا أنها وتنيب مني هنا ونسليه جهنم كما أبا هنا جهنم ومن أبا هنا جهنم وساعة مصيره وملك أبا الدين كنا هايلنا أقوى عبر كان يوم القيامة يسير هو هجة توارثه أو كل يوم من يوفيها من أبو يوم من يوفيها يوم القيامة ọyọ aka ìdúmọ̀ náà wọ bẹ́ẹ̀ mi àhẹkẹ́ yìí adáyìn nínú ẹ̀kẹ́ mọ̀ níyà tó húrú jọ ìrìkẹ́ ẹ̀kùnrin kata adẹ́mọ̀ náà tó kẹ̀lẹ́ wọ̀ rẹ̀ mú ìnáwó mú ìnáwó bẹ́ẹ̀ òfèrè wa yìí náà mú ìnáwó dẹ́yìn lọ́dún fúru bí ẹ̀ yàrá bàrà rà nínú mú ìdó ìwé ẹ̀ inshallah ta'ala ma ma jẹ́rẹ́n and please àárín àárín tí máa dé pa mi ọ̀nà òkà àárín náà abúlé ní kàírín àání ọ̀nà wà doubt àní kí mẹ̀ka ẹ̀dà kan wà hàn ìsìn ọ̀ náà abin abar ma holi kaka a man ni re lele nan man a woni then all is quiet kò tó di àgbọ̀ ní ìmọ̀ràn bí ebi tó start àmọ́ yà á rẹ̀ dẹ̀ ń mìíràn wọ́n yóò sèyí ní ìgbà bẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀ yà báyìí allahu alam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Eh, question nan nnuzi ọka. Okay. ìnìlẹ̀ àdàwọ̀ ìtọ́ àkúsàlà anákàtọ́ kẹ̀hó ọ̀dọ̀ ọ̀ṣàdàtọ̀ àkúsàlà oní ìtúnlùsì dọ́dọ̀ ọ̀ṣàdàtọ̀ àkúsàlà ọ̀ọ́nyin sálà ọ̀ọ́nyin ọ̀gbọ́n ọ̀rẹ́ kà anáka kìdọ̀tọ̀ ìnà nù ń wọlé ẹ̀hẹ́n ẹnì kan ọ̀wọ̀ mí kùmẹ̀ yín ní ẹ̀ ń kọ èyí èyí àtẹ. anyị sọ ọrụ na nka ọzọ na enyifa na ọzọ anyị ọyọkọ ekwere anyị ịnawe ya singlet na ịna abụọ wee tiri ebulechi ọzọ nkwọ nwaanyị sala nwaanyị kwụ nwaanyị kọwa dọkọ ọyọkọ sala wàá ní mọ̀lẹ́bí wà yẹn rẹ̀ wà ẹ̀ kó ìdúró wo èrò ka um, ẹ̀yà mi mi rè nǹkan mi kiri sí labatọ́ ẹ̀ wàá òfin kúrọ̀ lẹ́yìn mi kàfa ẹ̀ sọ ọ̀rọ̀ ló anáyìkọ̀bẹ́ mẹ́ ń sálà wà ń sálà but they are in wọ́n understand fún wa kan ẹ̀ nobody will tell you kọ́ ní ẹ̀sẹ̀ dàtọ̀ àfọlà wọ̀wẹ́ ya hura sai kusa la abu ya fi je haudi ne wari yahudi in yi wani state of israel abin hatta izin mai zuwa bethlehem jerusalem yana kai a yi ni idan ne faith and prayer to the right and they have been existing like this since time when too much sallallahu alaihi wasallam don tuma nan kai rada e yi zai sai su juwa ni o eh, yi suna kare ina zuwa ne mistake ẹ̀ ní to be christian why to angry do Jesus and christians eh? eh they are way to be christians yẹn náà kọ́dà wọ́n mú ní church ẹ̀ náà yà á ní kí yahudi they are kakọ christian ní gbọ́dọ̀ náà ẹ̀ ẹ̀ jews ló ń tó mi yìí kì í ṣe ti yìí because jews ní bẹ́ẹ̀ ni ọmọdé ọ̀gá kàmánà rẹ̀ dé ìdíje náà bẹ́ẹ̀ kà á ní koran ọmọdé kó tẹ́ dẹ́m ti sọ wọ́n kọ́ lu sẹ́mínà wà sẹ́yìn ọkọ mi náà wọ́n kọ́ lu sẹ́mínà wà sọ́ọ̀nù tó dẹ́m tó gbọ́ mi nìkẹ́ yá ya deliberately ya juwa ni na bere ya ne ila mi yeku so wese kusala wani ona wese kusala ona ni o oh, yezuma kana ya fele ni maybe infringe on right ofa o oh, yezuma kana eh ile ọgbọ wo ni nsan ọ̀n tó mìíràn yìí ìdíjú ṣe tẹ ọ̀jọ̀lẹ̀ ìdíjú ṣe tẹ bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ kusala. Eh? ọ̀pọ̀jù kọ́ yíyẹ tó di orílẹ̀ kọ́ iná nù ọ̀pọ̀jù kọ́ yíyẹ tó di orílẹ̀ kọ́ iná mi because of wúlùú gbàdá ọ̀gá mi kó sometimes bọ̀tọ́ tó wẹ̀ nìkan yìí ìyẹn ti tẹ̀tẹ̀ ìyẹn ti tẹ̀tẹ̀ mìíràn orí ti tẹ̀tẹ̀ náà ọ̀rọ̀ àníọ́ mọ́dàárín ìjẹ́ kọ́wà wíwèé dídì mi ana kai yeri jalba bani sisa fa fa on dum da makake alkiya maka an ba amma da ki jalba an yi ne ko

bí ìjànàbà bí wọ́n lè ní wọ́n akọ ẹ̀yìn ìkúsàlà bíbí táyà máa mú bí ìjànàbà rẹ àwọ̀lá rẹ ló máa ń gbé pẹ́tẹ́kẹ́ rẹ ló máa ń yẹ. wọ́tọ́ ẹ̀ kìdọ̀tí náà yìí náà ọmọ wa ní sàlà èyí tí náà kọ́ ní. so àná mi àná sẹ́ńtì òun náà káyì sọ̀fàrà mahanawiyan ẹ̀rí àmì àkìlíyà náà sọ̀fàrà nítorí náà kọ́lé bọ́ọ̀mà ọ̀dọ́mọ wọ́n lọ sọ́dọ̀ ọ̀rọ̀ wọn báyìí àtàlẹ́ yìí sì ní màá wọ̀ ó ní ìyàwó wa kọ́ lọ́wọ́ máa wà láti ẹ ẹ náà bọ̀ yìí náà dàgbà ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sọ̀rọ̀ àwọn tí ì sọ̀ àyùbá ìsìnkú àwọn ọ̀rọ̀ ṣe ìdílé ìta wà á tún mọ̀ tí wọ́n máa náà wá ẹ̀sẹ̀ àdéhùn olùdíjọ́ àdàlà naam ee forty eight fifty seven ọ̀yin ọ̀yin ẹ̀wé ẹ̀fọ́ àgbà mi ò ti sọ̀rọ̀ ọní àkúrẹ́ kánì àbí ọ̀dọ́ nìfàlà ọ̀bá ọ̀rọ̀ nù. ẹ mẹ́la wáyà tó o níbi wáyà tó o níbi wọ́n ní wọ́n tó o fún wọn ọ̀tọ̀ rẹ̀. ẹgbẹ́ wáyà tó o náà. Yeah, that was

kọ̀dọ́rà kó ọ̀bọ̀n malafiye does not the way to stop to nke bí sọ̀rọ̀ àrẹ sọ̀rọ̀ ọ̀nì káyé abẹ́ náà wà ká ilé tí ó yẹ jẹun kábà mọ̀rọ̀ láàbúrò malafiye wà láàbù ilé tí ó yẹ jẹun máa bẹ́ẹ̀ ta kéwì yìí kò ní ìlú òyìnbó ká bẹ́ẹ̀ mọ̀rọ̀ láàbúrò malafiye kéwì yìí kúmọdé ẹ̀sìn ọ̀wé ti ṣe àbáyé ti kọ́ sáà bàbá mi ní káyé wà láàbù tó láàyè súnmọ́ bí láàyè lẹ́yìn láìláha ilá wàláhì lazim wàláhì lazim ilé tí èsè nà búwà fún ìfẹ́ bàtà sọ̀rọ̀. aleykum salaam. ẹ sọ ọ̀hún náà john day abudani na wọnà kẹkẹ hmm? eh, ni èyí lè ní mọlẹsí tó ọpa ẹ eléyìí o bàtú náà wọn sábà wọn fúnra náà. agbáwo tó ní nàìjíríà ìdìbò ká yìí wéèrè yàá tẹ ọ̀hún náà mọ̀lẹ́ tìlẹ̀lẹ́ mọ̀lẹ́sí lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ nìyí ká àní a ah, ní kí ṣe ní special ní àjẹmà ní ọdún kéèké ní ọlásì ẹ́n tó bí lókọ́ àbùkọ́ ní kìlọ̀ ní ọlásì ó kéwòn ní mélòó kúrò ẹ̀hìn lọ́tún ní nàmẹ́rẹ́ ìgbé pàtàkì lóore sẹ́mẹ̀ èèyàn yàrá àdìsí ní tó lóyún yìí ká èèyàn máa lọ sí dákú náà rí tòun báyìí kò dáàbò kún ìmọ̀ lẹ́sí ọ̀gbẹ́ náà lẹ́yìn náà ọ̀nà ìkúrò mi nínú àpò bá a fún wa ibẹ̀ ní ẹ̀kẹ́sẹ̀ mọ̀lẹ́sọ̀rọ̀ ọ̀gbẹ́ náà lọ mọ̀ lẹ́sí bá ẹ ti respect náà kò ní títì sí tó mo ní ìwé èké àwọn ènìyàn kúrẹ́ ẹ̀ máa ní. Wàlẹ́ kò sẹ́yìn. <laughs> Ìyá mi ìlú kọ̀rọ̀ ọ̀kẹ́. Ẹ̀wọ́n máa ní èyí sàn bí ìyá ọmọ mi ìyá àti ìta gbé. Ìwé èké náà ẹ̀ka oríṣi àdéhùn ìmọ̀ ní èyí náà. Ẹ̀mí báyìí ẹ̀mí bá ní àtọ̀ àná. Ẹ̀mí bá ní àtọ̀ àná. Mẹ́rin kì í mẹ́rin kì í gbọ́dọ̀ àkúrọ̀ ẹni bá amáyé ẹnẹ́gbẹ́ máa kàrẹ́ tó burú wà lẹ́kùn sẹ́rẹ̀ rẹ̀ ní kàkọ́dà bẹ́ẹ̀ owó rẹ̀ ní bí èrè ányá ní yẹn wọ́n kẹ́wọ̀ làwọn akọ́dà wọ́n dáa kó gbẹ̀dọ̀ dáa ọ̀dà akúnlẹ̀ rẹ̀ Làjẹ́ ní oríṣi ẹ̀mú lórí àárín, ọ̀ mí nìyẹn wá àbájẹ́. Wọ́n gẹ̀ẹ́sì wọ́n gẹ̀ẹ́sì lórí ìjà náà. Ìjọ́sìn làjẹ́ ẹ̀mú lórí àárín. Ẹ̀ náà kúrẹ̀ káyọ̀ ní ìdáni ní káwọn òwe. Ìkànnì ọ̀nàrẹ́ wọ́n ìkànnì ọ̀nàrẹ́ ìyàpọ̀ ọ̀nà ìkó òfin ìfẹ́ ìjọ́ọ̀mù gbẹ̀mẹ̀ nígbà kan mọ̀ ọ̀gá ní ọ̀nà máa yín sẹ́ni tọ́ta tọ́ta òṣèlú òrìkáyè ọ̀dọ́ ayé òkúta là ń ayín atọ́mọ̀gbọ̀dọ̀ fún náà ìka ó lè ń bá kábàá ọ̀gá bẹ́ẹ̀ rọ ọ̀nà màkà ọ̀nkà yìí tí ni ọ̀nkà ọ̀nà ní janaba wà á kéde tó ọ̀nà. Ah. Madam, madam, madam, madam, now, Mikael, you are just a ya ya ẹni ọ̀nà yà wí kọ̀ náà yà ẹni pé bàrún bí understanding. fún un yìí lè kọ́ndàstandìn ọ̀yẹ̀ kò ọ̀nkí náà kọ́ ọ̀rọ̀ yà ní ẹ̀hìn tó wà á tó ta ilẹ̀ ìyá bí ìta ti ṣàlẹ̀ yà ní program nípa and every every friday then every friday wọ́n tẹ́lẹ̀ ní àti program ní every friday wà á gẹ́gẹ́ bí èyí lè lọ ọ̀nà mímu wà kúndùn wà á tó bẹ̀rẹ̀ kẹ́hìn da ku da jama'a kari ba apa ni ila na ara ifadawo ila na ara ifadawo bere ki ya o ari please how can my can alhamdulilayi masoko masoko ní àpò àkàwé nkò ní sọ́yìn buhari kuma more explanation ní fatu buhari ọ̀nà ìgbìmọ̀ ìjọba sọ̀lá na ẹni sọ́yìn sọ́yìn buhari rẹ̀ tó káyé wá wa rẹ̀ àwọn náà wùsù kọ́sọ̀ onímọ̀ nkè mi nìkan ọ̀nyẹ́ náà náà kì í jẹ́ ọ̀bẹ wa aleykum salaam wa rahmatulah. Mọ̀láfin, ọ̀nyẹ́ náà rìn, ọ̀nà ọ̀gọ́lá mọ̀láfin. Bọ́ọ̀ni kéèké hẹ́n, ọ̀nà wọ̀nyẹ́ nẹ́, dáhùn dèkìtẹ́ mẹ́kọ̀ọ́ nọ̀kọ́ kéèké hẹ́n lẹ́yìn iná ọ̀sán ọ̀rọ̀ jẹ́ ọgbọ́n top record ni please àárín nínú wáyà kókó jẹ top record bí awọ ẹ̀nà kí last question ni. Thank you. Ehhhh, this am na-akwai okwa Aloma Roser, what's on the name? Ehh, okonokosala in mallafin, o meke oke me and women omere and Pakistan men. Ananiho ní orinzire Angeka ija hao zikita man na na doko wajadna aba'ana kazalika yafalun ani me tuka daya me bi ai kai ani me tuka on to muri oka ka me dan me al kuma yeri yani ahadith yani hadith gona kene one ma start with hadith umu waraka umu waraka on to muri oka ka o tan ne ida me kusala me no mi tu aisha sun to muri ọ̀sán yẹn náà kú sálà àìsà ọ̀sán tó mọ̀rí ọ̀hìn sálà iná náà wà ká dọ̀wọ́ wa iná kọ́ ọ̀bọ̀ ọwọ́ sunu kàfàkà wọ́n ní fíkùrù sunna amúmọ́ àbáwọ̀rọ̀ náà yìí fíkùrù sunna ààyè nínú gbòmọ̀rọ̀ àwọn àyè àbúrẹ́ ní màkà nínú ìgbà yóò náà ké wọ́n yẹn ní wọ́n yẹn ké ndé òfò kébé ní dàbí bí omi. so iná náà sẹ́kọ̀ọ́ àbánigẹ́nu yìí akọ wọn nyere ahụ ahụ ọwọ nyere ebe na-abara ahụ ahụ dị otu nsa na ihe tebe anyị ama ihe otu na-eyi gboro bọọ dịrị kiri <laughs> na ilaha ilala na ilaha ilalahụ bụ ọnwa nyere okiri arụ yìí bá máa náà wọ́n pẹ̀rẹ̀

ọ̀gẹ́ kakọ omi abamẹ́rẹ́ kàá mú mi nkí nẹ́rẹ́ omi mi pẹ́. ẹ ọ̀nà stọp onye na yẹ fọ̀fọ̀ nọrọ. anabi ka ọnọrọ orí ìbúsálà mẹ́ma ń tọ́ sálà ọnọrọ nọ ọ̀ṣọ́wọ́n tẹ́ bẹ́ẹ̀ tẹ̀rẹ̀. dọ́ọ̀ mẹ́ ọ̀n náà kò yẹrẹ mọ́tò kékeré hàn èyí kò sẹ́mi kàí kan náà kùsù àwọn náà ààyè gbígbá náà ìké èlò kú òmórí yá rẹ̀ ààyè gbígbá náà ìké èlò kú òmórí yá rẹ̀ ẹni wòrò wọ́ sí mi yìí. na ní ìmáwò ìbẹ́yìn àkídọ́ rẹ̀ àbí àpẹrẹ àkútà hajj nà àkàyèrè àwọn màkútà hajj dèrè àwọn bá àbá àwọn ilé wọ̀rẹ̀ ẹ̀dín sẹ́nẹ̀ ẹ̀yẹ́ fún bẹ́ẹ̀ nìgbà ní ìdíkà ẹ̀ṣọ́ òkìní ìhìn òsì ọmọ wa rakọ rọ́jò lọ́wọ́ àná. sọ wọ́n kò máa ń yẹ yìí ọ̀rọ̀ náà àwọn ìṣe kàkà ẹ̀yìn ọ̀nà ṣọ́ọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ tó wọlé kàátó ẹ̀ṣẹ̀ tó wọlé ka ọ̀nyẹ́ ní abẹ́sálà ọ̀nà òkòtò abenene bi halaka halaka obore nyanyu onye na ma sọrọ akụju mata ahụ bẹẹ kọ lọrọ ndị ndị dị ihe ma dapụ onye na ọma mmiri ịsọlọ ní àkàkà onye na ọsọdọ akwụrụ m ntụmiri sọlọ lọọ Halị wa ahụ ọsọlọ sọlọ ahụ nana ịka onye na ana-asọdọ sọlọ ịnị saa ukwu apa ya na ọ nọbụdị ịnị saa ukwu apa ọ ma na-adọ ịnị aka na onye. dai kan yana ya fara yore man dan an yana ro dan ni do makekere ana me ani ni sun tun ni abana ko awa me amanya ni kwa america na ko aga ni na ko no ni ne dojo la kuju mate dai ke onoro jan onye no jan da o ba ndo ni mala fun dojo la kuju ma so ni halaka dojo ni fitin o boru so eh ni mo no ni akara yan eh wọ́n yìí ní kóòtù àdàkà wọ́n ẹ̀rẹ́ ìdílé náà kù ní amẹ́ríkà ẹ̀rọ ẹ̀yà kàkà ni o ẹ̀fọn náà yìí kà nù. yẹ kàkà ayé kókó yìí náà dọ́dún malasi èyí sọ̀nyẹ́ ni ẹ̀rẹ́ arásẹ̀ ọ̀dọ́ ọ̀tẹ́ sọ̀tàfẹ́ lẹ́sẹ̀ kà wọn. àmà ètò kàkóso alẹ́ ara mi kàmà ọ̀nà ara kẹ́rù ọ̀nà ònyẹ́ ni ẹ̀yìn àná tó ń sọ̀rọ̀ nǹkan fẹ̀lẹ́ ọ̀nà nkọ́sọ́là kọ́sọ́là ẹ̀yìnrà gbọ̀nyẹ̀yìn ọ̀nà ọ̀nà arákò kùránì yìí ẹ̀tẹ̀rẹ̀ ni ọ̀nà ẹ̀yà arákò kùránì ìjọba nìkan ní sọ́là òkà ọ̀yẹ́rẹ́ mọ́ náà kàábọ̀ ọ̀hún so ọ̀nà ọ̀nà nkọ́sọ́là sílẹ̀ máa anáyìn fún náà asọ́nà ilẹ̀ ẹ̀nà and ní ikhtiyarot islamiyya ọ̀ni sheikh dɔku aarɔ o tuuru.